وكل ضلالة في النار أيها الإخوة الكرام الفضلاء مرحبا بكم إلى الحلقة التفسيرية اليومية في شهر القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وفي هذه الحلقة نتكلم عن قوله سبحانه وتعالى في سورة مريم عليها السلام فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا, شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم قالوا بالك يولا kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa kó sì gba tafsir wa títí ẹ̀ní tí a tún fẹ́ wò yìí kọ́lọ̀ ọba àlékiọlá kó má ṣe ní ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ìṣesí wa ní ojoojúmọ́ ní dédé àsìkò yìí gẹ́gẹ́ bá ṣe ṣe ní àdéhùn pé pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba àti agbára ọlọ́wọ́n ọba àlékiọlá a máa gbéyẹ̀wò àwọn áyà kọ̀ọ̀kan nínú Al-Qur'anil eléyìí tí a fẹ́ wò ní ọ̀sán yìí òun náà ni ohun tó ní í ṣe pẹ̀lú àwọn àyà tí ọlọ́run ọba àdékíọlá tí ó fi ń pe àkíyèsí wa nínú sóòrọ̀tù Maryam tí ọlọ́run ọba àdékíọlá tó fi ń sọ fún wa nípa ọ̀nàbí wa Isa aleyhisselam àti ìyá rẹ̀ àwọn ibi tí a sì fẹ́ wò gangan nínú àwọn àyà yìí òun náà ni àwọn ibi tí ọlọ́run ọba ti ń sọ̀rọ̀ nípa ànábì wa àti pàtàkì ànábì Isa àti ìdí pàtàkì tí ọlọ́wọ́n ọba lékeọlá tó fi dá Ìsá ìdí pàtàkì tí ọlọ́wọ́n ọba tó fi rán sí ilé ayé tó fi rán sí àwọn èèyàn ti èèyàn ẹ̀ àwọn Banu Israel ní àsìkò tí ó wá sáyé nígbà tí àwọn èèyàn tí wọ́n ti wà nínú òkùnkùn tí àwọn èèyàn tí wọ́n ṣetán láti tẹ̀lé ọlọ́wọ́n ọba nígbà tí àwọn èèyàn tí wọ́n mọ ọlọ́wọ́n ọba tọ́lọ́ ọba sì gbé Ìsá dìde kó máa jẹ́ òjíṣẹ́ kó sì máa jẹ́ ẹrú eléyìí náà ni ohun tí gbéyẹ̀wò ní ọ̀sán yìí kọ́nà ọba àlekíọ́lá kó má ṣe fi wá ṣe kòńgẹ́ dáadáa tí a bá wo láti àyà twenty six títí dé àyà thirty six òun náà ni tí a fẹ́ wò lẹ́nu ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe sọ eléyìí tí a fẹ́ wò ń bẹ̀ òun náà ni tó ń tọ́ka sí ọ̀rọ̀ Isa aleyhisalaam pé ta ni òun Isa jẹ́ gẹ́gẹ́ bí n tó sọ wípé inni abidullah tó ní ẹ̀rí mi tẹ́ rí ẹrú ọlọ́run ọba ni mo jẹ́ o eléyìí tó jẹ́ wípé ìṣòro tí ọ̀gọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n kó sílẹ̀ ní àwọn èèyàn fẹ́ jẹ́rú fọ́lọ́wọ́n ọba ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n jẹ́ civil servant kan jẹ́rú fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n sì nífẹ̀ẹ́ kí wọ́n jẹ́rú fún ìfẹ́nu wọn afárọ̀ aitamani tẹ́kọ̀dá ìlàhàhù hawa wà dọ́láhùláhù àlàílìm ọlọ́run bá ní ṣé ò rí ni ẹni tó jẹ́ wípé ohun tó ń mú ní ọlọ́run tá a máa tẹ̀lé tá a máa kí wọ́n mú gẹ́gẹ́ bí ọlọ́run kí wọ́n sì ṣera wọn ní ẹrú fún àwọn ẹ̀dá yìí wọ́n sì gbàgbé ọlọ́run ọba ṣùgbọ́n ànábì Ìsá òun gan fi rinlẹ̀ fún wa inni abidullah ó ń fi rinlẹ̀ pé òun yìí òjíṣẹ́ ọlọ́run ọba ni eléyìí náà ni àwọn abala ibi tí a fẹ́ wò jùlọ nínú àwọn àyà yìí nígbà tí ọlọ́run ọba tó sọ̀rọ̀ fún wa nípa ìyá wa Maryam tí ó jẹ́ ìyá fún ànábì wa Ìsá ìyá wa Maryam ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn tí wọ́n jí aṣíwájú nínú àwọn ọkùnrin wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì ti lọ ṣùgbọ́n àwọn aṣíwájú àwọn obìnrin lọ́jọ́ gbèǹde àlìkìyàmà òun náà ni àwọn mẹ́rin ó ní Khadija Khadija tí ń ṣe ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú aṣáájú òun ló jẹ́ fún àwọn obìnrin lọ́jọ́ gbèǹde àlìkìyàmà bákan náà Asiya tó jẹ́ ìyàwó Fir'aun kọ́nà ọba kó bá wa kẹ́ ìyá yìí ìyá tọ́nà ọba tó ní òun fàpèjúwe lélẹ̀ àwọn obìnrin rere nígbà tó fẹ́ dárúkọ wọn ó dárúkọ Mariam ó sì dárúkọ imra'ata Fir'aun ìyàwó Fir'aun nínú àwọn aṣáájú obìnrin lọ́jọ́ gbèǹde àlìkìyàmọ̀ ni bákan náà nínú àwọn tí ànábì sọ sallallahu alayhi wa sallam òun náà ni ìyáwa Fatima àti ìyáwa Mariam eléyìí tó ń fi yé wa pé ìyáwa Mariam ẹni ire ni níwájú Ọlọ́run ọba nígbà tí gbogbo wa la ti mọ ìtàn bí ọlọ́run ọba àlékè ọlá bó ṣe ní ẹ̀mí mímọ́ ìyẹn ni malakun tí ó lọ bá ìyá wa yìí tó fún un nírò wípé a bímọ tíyá yìí ń ṣe mọ̀ pé báwo lòun ṣe fẹ́ bímọ nígbà tí ọkùnrin kan ò fi ọwọ́ kan òun rí látara wípé àsìkò tá a wà yìí àwọn tí a ń sọ yìí ẹni ire ni wọ́n àwọn ò kí ń mọkùnrin ṣáájú kí wọ́n tó lọ sílé ọkọ eléyìí tí a pàdánù ẹ̀ lénìí kọ́lọ́ ọba kó má ṣe wa tún àwùjọ wa ṣe ìyá yìí ṣe mọ̀ látara wípé báwo lòun ṣe fẹ́ bímọ nígbà tí ọkùnrin ò fọwọ́ kò ń rí ní kúkúrú ọlọ́run bá jẹ́ ó yé wa pé ó bímọ nígbà tó bímọ tán ó ní láti padà sínú ìlú nígbà tó dé nù ìlú ọlọ́run bá sì pa láṣẹ pé fakúlì washrabi máa jẹ máa mu wàkọ́rì àìnà fara rẹ balẹ̀ fayabalẹ̀ fa imma taro yinna minal bashari ahadan tó bá wá pàdé èèyàn kankan nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn fakúlì inni nazartu lè rahmani sọ́ọ̀mà sọ fún wọn wípé mo ti bá ọlọ́run ọba àlékí ọlá mo ti bá ajá májẹ̀mú pé mi ọlọ́run ọba máa gbàwẹ̀ fún ọlọ́run ọba falan ukallima al-yawma insiya mi n sì ní béèyàn kan sọ̀rọ̀ lénìí ìyẹn ní àwẹ̀ tí ọlọ́run ọba tó ní kí ìyàwó Maryam gbà al anil kalam òun náà ní ìkóraró kúrò níbi ìmá sọ̀rọ̀ ní ìgbà tí ìyá ìsọ̀bá fa atat bihi qawmaha ọlọ́run bá ní nígbà tó bá so eléyìí ọlọ́run ti ní kó ní òun ò ní sọ̀rọ̀ nígbà tó wá gbé ọmọ yìí dé fàáṣàt bíyì ó gbé e dé ìyẹn ni ọmọ ọmọ alápọ̀nlé ìyẹn ni ànábì wa Isa alayhi salam nígbà tó dọ́dọ̀ wọn tahmilu tó ń gbé ọmọ yìí dání àwọn èèyàn ṣe mọ̀ wọ́n ṣe mọ̀ látàrí eléyìí kọ́ọ̀lù wọ́n bá sọ wípé ya Mariam ìrẹ Mariam lakọ́díjì ti ṣe àn fàríyà ohun tí ń dẹ́rù bá ní ló gbédè yìí o ibo ló ti rí eléyìí ya ukhta harun ìrí ọmọ ìyá harun kí ni ìbáṣepọ̀ tó wà láàárín ìyá wa mariam àti harun torí wípé àsìkò tó wà láàárín wọn àsìkò tó jìnnà síra wọn tefétefé ni ṣùgbọ́n a máa pera wa ní ọmọ ìyá nígbà tí ẹ̀jẹ̀ bá ti dà wá pọ̀ ẹ̀rí pé harun ìkan nínú ọmọ bànú Isra'ili ni ìyá mariam nínú ọmọ bànú Isra'ili ni ohun tó sọ wọ́n di ọmọ ìyá nìyẹn ya ukhta harun ìrí ọmọ ya harun ma kana abuki imra'a saw'in bá ṣe mọ bàbá rẹ̀ àmọ́ léèyàn burúkú ọ wa ma kanat ummuki baghiya bákan náà ìyá rẹ̀ ń ṣe onínàbì kò ń ṣe aṣẹ́wó fàṣàrọ̀ ilé gẹ́gẹ́ bí àdéhùn tí ọlọ́run ti bá ìyá igbé ìyá yóò sọ̀rọ̀ ìka ló náà sí o ó bá nawọ́ sí ọmọ kọlu kayfa nukallimu man kana fil mahdi sabiya wọ́n ní báwo ni nukallimu man kana fil mahdi bóò la ṣe fẹ́ bá sọ̀rọ̀ ẹni tí ń bẹ ọmọ òpónlò tí ń bẹ lórí itẹ́ sabiyan tó jẹ́ ọmọdé qala ọmọ ìbádáhùn ìyẹn ànábì wa Isa inni abidullah èmi tẹ́ rí ẹrú ọlọ́run ọba ni mi àdáníyà kitab ọlọ́run ọba fún mi ní tíra wàjàálà ni nábìyà ó sì ṣe mí ní òjíṣẹ́ ó ṣe mí ní ànábì waja'alani mubarakan ó ṣe mí ní ẹni àlùbáríkà aina ma kuntu ní gbogbo ibi tí n bá wà wa awsani bis salat ó sì pa mí láṣẹ pé kí n máa kírun wa zakat ó pa mí láṣẹ pé kí n máa yan zaka ma dumtu hayya gbogbo ìgbà tí n bá ti ń ṣẹ̀mí ọlọ́run bá pa Ìsá láṣẹ pé kó kírun fọlọ́wọ́n ó pa láṣẹ pé kó yan zaka àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́ni wọn láwọn ń tẹ̀lé ànábì Ìsá ṣùgbọ́n ìrún mọ́ àwọn agbòfin agbẹ̀sìnmágbòfin làwọn jẹ́ wọn làwọn gbẹ̀sìn mú ẹ̀yìnsá ṣùgbọ́n àwọn òfin ẹ̀sìn tí ẹ̀yìnsá mú wá mina tawhid kámọ́ náà ọba lọ́kàn wọn ṣetán láti gbà kákírun fọ́nà ọba nìkan wọn ṣetán láti ṣe bẹ́ẹ̀ ká máa yan zàká torí ìtọ́lọ́wọ́n ọba ká máa gbà lọ́wọ́ àwọn tí wọ́n ní ká sì fún àwọn tí wọ́n ní àwọn tó wà láyé lénìí tí wọ́n ń pe àpèmọ́ra pọ́mọ lẹ́yìn Jésù làwọn kò mà sẹ́ni tó ń tẹ̀lé lé inú wọn máa dùn tó háyà ní gbogbo ìgbà tí n bá ti ń ṣẹ̀mí ni o gbogbo ìgbà téèyàn bá ti ń ṣẹ̀mí láyé ó gbọ́dọ̀ máa sin lọ́wọ́n ọba. wàjà'álánì bákan náà wà barran bi wàlídàtì ó ṣe mí ní ọmọ alálùbáríkà ọmọ dáadáa ọmọ tí máa ń gbọ́rọ̀ sí òbí lẹ́nu ó ṣe mí lọ́mọ dáadáa fún ìyá mi wàlám yaj'alni jabbaran shaqiyya ọlọ́wọ́n bò sì ṣe mí jabbaran mutakabbiran kò ṣe mí ní olùṣègbéraga shaqiyyan ẹni aburú kò ṣe mí lọ́mọ ọ̀tá wàsálàmù àlẹ́yà àlàáfíà ọlọ́wọ́n bá kó máa bá mi yawma wulidtu ní ọjọ́ tí wọ́n bí mi sáyé wa yawma amut àti ní ọjọ́ tí n bá máa jáde láyé wa yawma ub'athu hayya àti ní ọjọ́ tí Ọlọ́run bá máa gbé mi dìde zalika Isa binu Maryam eléyìí náà ni Isa ọmọ Maryam tẹ bá fẹ́ mọ̀ nípa Isa ọmọ Maryam àpèjúwe ohun tó jẹ́ òun náà láti ṣe lálàyé fún yín qawlul haqq alladhi fihi yamtarun eléyìí náà ní ọ̀rọ̀ òdodo eléyìí tó jẹ́ wípé àwọn ọmọ ẹ̀dẹ́ wọ́n ń ṣe àríyànjiyàn lé lórí makana lillahi an yattakhidha min walad nígbà tó sì ṣe wípé kò tọ́ fún ọlọ́wọ́n ọba pé kó mú nǹkan kan nú àwọn ẹ̀dá tó dá wá fi ṣe ọmọ torí pé kò ní bùkátà sí subhana mímọ́ ni fọ́lọ́wọ́n ọba kúrò níbi gbogbo ẹ̀gbin tí àwọn èèyàn tí wọ́n ń fi kan ọlọ́wọ́n ọba idha qada amran tí ọlọ́wọ́n ọba tó bá ti pè bùbú nǹkan fa innama yaqulu lahu kun fayakun kò ní lára kó kọ̀ sọ wípé máa jẹ́ bẹ́ẹ̀ kí nǹkan yìí máa jẹ́ bẹ́ẹ̀ ni wa inna allaha rabbi dájúdájú ànábì Ìsá ó ní dájúdájú ọlọ́run ọba tèmi wa rabbukum àti ọlọ́run ọba tí òun náà ni ọlọ́run ọba Allah fa'budu òun ni ẹ máa sìn ẹ má sìn mí o ẹ sì má sìn nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba lẹ́yìn mi náà hadha siratun mustaqim ọlọ́run ọba ní eléyìí náà ni siratun mustaqim siratillah eléyìí ni ojú ọ̀nà ọlọ́run ọba ojú ọ̀nà tó tọ́ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe tọ́lọ́run ọba tó fẹ́ rìn ní ojú ọ̀nà Islam àwọn nǹkan tí a kà kalẹ̀ yìí ló gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé òun mójútó eléyìí jẹ́ ṣókí nípa ìtìsíwájú àti ọ̀rọ̀ nípa ìtàn bí ìgbésí ayé ànábì wa Musa bó ṣe lọ nígbà tí wọ́n ní kó sọ̀rọ̀ kíyà yìí sọ̀rọ̀ ìyá yóò sọ̀rọ̀ ó ní kọ́ ọmọ sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ nígbà ọmọ sọ̀rọ̀ tán àwọn èèyàn ń ṣe ìmọ̀ pé irú ọmọ wo leléyìí ọmọ tó ń ṣe ìmọ̀ yìí wọ́n tata rẹ̀ kí wọ́n gbàgbọ́ eléyìí jẹ́ ìtumọ̀ lógere ohun tí ọlọ́run ọba àlekíọ́lá tí ó sọ fún wa nípa ànábì wa Ìsá alayhi salam ṣùgbọ́n ní àlàyé síwájú nínú súrà yìí àwọn nǹkan tí ọlọ́run ọba àlekíọ́lá tó ń sọ fún wa nípa ànábì wa Ìsá alayhi salam ọlọ́run ọba fún wa ní ìròyìn tí ò dín níbi mẹ́sàn-án nípa ànábì Ìsá àwọn ìròyìn sì ni ó wà ń bẹ̀ tó jẹ́ ń pé gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé òun náà ní àwọn ọ̀rọ̀ yìí lára ó sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àwọn ilé tó ṣe wípé ìsá nìkan àti àwọn tó bá jẹ́ ànábì ọlọ́wọ́n bá bíi tiẹ̀ àwọn nìkan ni wọ́n lè ní torí ń pa àwọn ilé là ń pè ní khususiyatul anbiya àwọn nǹkan tó jẹ́ wípé a dá àwọn ànábì ọlọ́wọ́n bá a dá wọn ṣàlẹ́ṣà pẹ̀lú ẹ̀ ní èèyàn kọ́nú wa a lè kírun títí ká wá di ànábì a lè kírun títí ká di òjíṣẹ́ àwọn nǹkan tí àwọn òjíṣẹ́ ti mú wá nínú síra nínú ọ̀rọ̀ òun náà làá máa polongo fáyé gbogbo ẹnikẹ́ni lẹ́yìn ìgbà tá ànábì sallallahu alaihi wasallam ti wá sáyé tó bá pèrè ní òjíṣẹ́ ọlọ́run abó pèrè ní ànábì ọlọ́run ọba irú ẹni báyìí dajalun mina dajajila òun náà jẹ́ òpùrọ́ kan nínú àwọn òpùrọ́ tí wọ́n gbókun ni gẹ́gẹ́ bá a ṣe máa rí lẹ́ni àwọn èèyàn tó dà gẹ́gẹ́ bíi mirza gulam ahmed eléyìí tó jẹ́ olórí àwọn ẹgbẹ́ tí a mọ̀ sí alkọ̀dìyàníyà àbáwọn òun náà ni wípé arákùnrin tí a ń pè ní Gulam Ahmad yìí òjíṣẹ́ lòun náà jẹ́ arákùnrin ìpèrè bẹ́ẹ̀ ọ̀rọ̀ lórí eléyìí pẹ̀lú ògo ọlọ́wọ́ba ní ọjọ́ iwájú a máa ṣàlàyé ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ fún wa àwọn nǹkan kan wà ní ìròyìn mẹ́sàn yìí tó jẹ́ àwọn ànábì ni wọ́n fún ọlọ́run ọba wàlẹ̀ ọ̀bọ̀díyà ẹ rí kéèyàn máa sin ọlọ́run èyí máa sin ọlọ́run ọba ohun tó ṣe pàtàkì ìgbésí ayé ni. min ajili zalika khalaqallahu alijinna wal ins torí ìdí eléyìí lọ́lọ́run ọba ṣe dáwọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn ó sì dáwọ́ àlùjọ̀nù. wàlẹ̀ ìbádàtú ismu jami likulli ma yuhibbuhu Allahu wa yarda ẹ rí ohun tá à ń pè ní ìjọsìn tá à ń pè ní ìbádà orúkọ kan ni tó kún fọ́nfọ́n fún gbogbo tí ọlọ́run bá bá yọ́nú sí àti àwọn nǹkan tí ọlọ́run bá nífẹ̀ẹ́ mínálá kúwàn ọ̀rọ̀ là ń sọ ni tó jẹ́ ọ̀rọ̀ tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí wàlà àmán àbí ìṣesí kan là ń ṣe ni tó jẹ́ ìṣesí tí ọlọ́run bá àlékí ọlá tó nífẹ̀ẹ́ sí albáàtìnà wa zọ́ọ̀hìrọ̀ ilé tó fojú àti tó pamọ́ anábì muhammad sallallahu alayhi wa sallam ó ní kalimatan ó ní àwọn gbólóhùn méjì kan bẹ́ẹ̀ o kọfífátánì alanilisani bàbá ń lórí ahọ́n ohun tó fúyẹ́ ni o sakilatan fil mizan tá a bá sì gbé sórí òṣùwọ̀n ohun tó wúwo ni habibatan ila rahman ohun tí ọlọ́wọ́ bá sì nífẹ̀ẹ́ sí ni subhanallahi wa bihamdi subhanallahi alazim òun náà ni ká máa wí gbólóhùn pé mímọ́ ni fún ọlọ́wọ́n ọba ọpẹ́ sì ni mímọ́ ni fún ọlọ́wọ́n ọba ọba tó ga jùlọ nínú àwọn ọ̀rọ̀ tí ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí ni bàbá ti ń wí eléyìí àti ń sin ọlọ́wọ́n ọba nínú àwọn iṣẹ́ tí ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní ahabul a'mali ila Allah adiwamuha wa in qalla èyí tọ́nà ọba nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn iṣẹ́ òun náà ní ta dún nímọ́ tá a ṣe ní gbogbo ìgbà kódà kó jẹ́ pé iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ tó kéré eléyìí tó fojú hàn nínú àwọn iṣẹ́ tó kéré àti tó pamọ́ a gbọ́dọ̀ dún nímọ́ fasọ́láàtù wazakatu wasiyamu walhajj ká máa nínú ìjọsìn ni káyọ̀ zaka nínú ìjọsìn ni kágbàwẹ̀ nínú ìjọsìn ni alhajju káṣí hajj nínú ìjọsìn ni wàsídìkul hadith ká máa sọ ọ̀rọ̀ tó dáa nínú ìjọsìn ni wàdá ul amana ká máa pé àmánà nínú ìjọsìn ni wàbírul walidain ká máa ṣe dáadáa sí òbí méjèèjì nínú ìjọsìn ni wàsílatul arham ká máa so ẹbí pọ̀ nínú ìjọsìn ni wàlúwàfà bil uhud ká máa pé àdéhùn nínú ìjọsìn ni wàlámùrù bil ma'ruf wànáhì anil munkar ká máa pàṣẹ dáadáa ká sì máa kọ ìbàjẹ́ nínú ìjọsìn ni wálé jihadu lil kufar wálé mọ́nàfikín kí a jagun pẹ̀lú àwọn tí wọ́n ṣe ẹ̀sìn ọlọ́run ọba àti àwọn tó jẹ́ wípé wọ́n ń ṣojú méjì pẹ̀lú àwọn ìlànà ẹ̀kọ́ tí islam fi lélẹ̀ fún wa ká tẹ̀lé lẹ́yìn náà nínú ìjọsìn ni o kò ń ṣe pé kéèyàn máa ṣe jàlùkú àbí kó máa dalẹ̀ ayé rú abáwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tí wọ́n jẹ́ lógun kó o sì wò wọ́n ṣùṣùṣù kó nínú wọn bí ẹ eléyìí nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí ni wal ihsan ká máa sin lọ́wọ́n bá dáadáa bí ipá ń rí ọlọ́run gbogbo ń ta bá sì ń ṣe ká máa ṣe dáadáa nínú ìlànà ìjọsìn ni o. lilijar ká máa ṣe dáadáa sáwọn alásùnmọ́ wa àwọn alábàágbé wal yetim àwọn ọmọ òrukàn wal miskin ká ṣe dáadáa sáwọn aláìní wabini sabil ká ṣe dáadáa sáwọn ọmọ orí ìrìn nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni walibahahi àti nínú àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ ẹranko wà dùá káma ṣe àdúà wà zikir káma rántí ọlọ́ọ̀ba walikiroa káma ka alukur'an wà musalu zalika minal ibada àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí pátápátá nínú ìlànà ìjọsìn ni o wakadalika nínú ìlànà ìjọsìn hubbullahi wa rasuli ká nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba ní tó wá láti inú ọkàn tá bí iṣẹ́ dáadáa sí wa lára ká nífẹ̀ẹ́ òjíṣẹ́ ìfẹ́ tá a bí pé ká máa tẹ̀lé ọlọ́wọ́n bá ká máa tẹ̀lé òjíṣẹ́ in kuntum tuhibbuna Allaha fattabi'uni gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ pé tó bá jẹ́ lódodo lẹ́bá nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba ẹ tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam wal inabatu ilayhi ká máa ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ní gbogbo ìgbà wa ikhlasu dini ká sì máa bẹ́lẹ́ tó ṣe ẹ̀sìn wa torí ìtọ́lọ́wọ́n ọba nìkan wa sabru li hukmihi bákan náà ká máa ṣe sùúrù pẹ̀lú ìdájọ́ tọ́nà bá bá mú wa ọjọ́ tó bá mú dáadáa wá ká ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ọjọ́ tó bá sì mú dàkejì wá ká ṣe sùúrù pẹ̀lú ẹ̀ wà ṣukuru lè ní àmì bákan náà ká máa dúpẹ́ lórí àwọn oore ọlọ́kùnjọ̀kan tọ́nà ọba ń ṣe fún wa wà rí dọ́bi kọ́dọ̀ ẹ̀ àwọn nǹkan tọ́nà ọba tó bá kọ mọ́ wa nínú kádàrá ká sì máa yọ́nú sí wá tawakkul bákan náà ká máa gbé rahmati ká sì máa ní èròǹgbà ká sì máa ní ìfọkàntẹ̀ wal khawf min àdáàbì ká sì máa páyọ lọ́wọ́ bá wàmísàlì dhalika hiya min al-ibada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó jẹ́ ìlànà tá a fi ń ṣe ìjọsìn. wàdálìkà àti pé al-ibadatu lillah hiya al-ghayatu al-mahbuba lah wal-mardiyya lah allati khuliqa al-khalq laha ẹ wá rí ká sin ọlọ́run ọba lóhun nìkan ṣoyì torí ẹ̀ lọ́lọ́run ọba ṣe dá gbogbo ẹ̀dá torí ẹ̀ lọ́lọ́run ọba ṣe dá ọmọ ẹ̀dá ènìyàn ló ṣe dá àlùjọ̀nnú àti àwọn ẹ̀dá tó kù ọlọ́run ní wà máa khalaqtu lil jinna wal insa illa liya'budun ọlọ́run ní mi dá àlùjọ náà àtẹ̀yàn bí o ṣe pé kí wọ́n lè sin èmi ọlọ́run ọba torí ìjọsìn yìí ursila jami'ir rusul torí ẹ̀ lọ́lọ́ ọba ṣe gbé gbogbo àwọn òjíṣẹ́ dìde ọlọ́run ní u'budullaha ma lakum min ní ẹ máa sin ni ọ̀rọ̀ ànábì wa ṣe sọ bẹ́ẹ̀ ni ṣe sọ àti àwọn ẹlòmíì nínú wọn ọlọ́run bá sọ fún wa ó ní walaqad ba'athna ọlọ́run ní dájúdájú àti gbé dìde fi kulli ummatin rasula ní àárín ìjọ kọ̀ọ̀kan agbójíṣẹ́ dìde kí ló jíṣẹ́ kí ni wọ́n máa ń sọ fáwọn èèyàn àní ibudullah pé ẹ máa sin lọ́wọ́ ọba wajtanibu taghut ẹ ti jìnnà sí gbogbo nǹkan míì táwọn èèyàn bá ń sìn lẹ́yìn ọlọ́wọ́ ẹni tó lọ́ọ́ ti kàkọ́lẹ̀ ìsọnù mọ́ tírú àwọn ẹni báyìí tí wọ́n sì sọnù kọ́nà ọba àdékè kó má jẹ́ kí ẹnì kankan wa kọ́nà jẹ́ ká sọnù eléyìí jẹ́ ìdí pàtàkì tọ́nà ọba tí ó fi gbé àwọn òjíṣẹ́ dìde. bákan náà ọ̀nà ọba ó gbé ànábì dìde sallallahu ó sì a ma máa sí lọ́wọ́ bá ń gbogbo ìgbà ni sọ Muhammad sallallahu alayhi wa sallam ó ní wà àbòd rabbaka hatta ya'tiyaka al-yaqin ó ní máa sí ọlọ́wọ́n rẹ títí titi tí òdodo á fi dé wá báyìí ìyẹn náà ní bákan náà ó pa àwọn láṣẹ àwọn pa láṣẹ pé káwọn náà ń sọ fún wal ọlọ́ọ̀ba ní ẹ̀rí gbogbo tí ń ọlọ́run ọba lónìí o wa man indahu àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ọlọ́run ìyẹn làwọn màláìkà la yastakbiruna an ibadati wọn kì í ṣàgbéraga kúrò níbi ìmásí lọ́wọ́n ba wala kò sí rẹ̀ wọn gbogbo ìgbà máa ń ba la ìrẹ́wẹ̀sì kò kí ń bá wọn àti inna ìndà na àwọn dájúdájú àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ọlọ́wọ́n bá rẹ̀ ìyẹn làwọn màláìkà láyà wọn kì í gbéraga láti sin lọ́wọ́n ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú fi ń sọ fún wa ọlọ́wọ́n bá wa sọ lápapọ̀ ó ní waqala rabbukum ọlọ́wọ́n ti sọ wípé ud'uni ẹ máa pè mí ọlọ́wọ́n fi ń sin ni astajib lakum tẹ́ bá ti ń pè mí máa dá yín lóhùn innal ladina yastakbiruna an ibadati àwọn tí wọ́n bá pè mí látara pé wọ́n ń gbéraga páwọn ti ju ẹni tó lè sin ọlọ́wọ́ bá lọ sayadkhuluna jahannama dakhirin gbogbo wọn pátápátá wọn wọ inú náà ọlọ́wọ́ bá ní ẹni yẹpẹrẹ ni o kọ́lọ́wọ́n bá kó bá ṣe wá ní ọmọ àná bákan náà ọlọ́wọ́n bá àlékè ó ròyìn àwọn ẹni ọlọ́ni wà ìbádùn rahman alẹ́dínà yamṣúna alàlárùdí haúnà ọlọ́ọ̀bá ni wà ìbádùn rahman ó ròyìn àwọn ẹrú rẹ̀ ó ní àwọn ẹrú ọlọ́wọ́n ọba kọ́nà ọba kó má ṣẹ̀ṣẹ̀ wá níkanú àwọn ẹrú ọba àdékíọ́lá tí wọ́n á lè máa sin ọba àdékíọ́lá ní gbogbo ìgbà ẹ wàá lè máa sin a o ti sin lọ́wọ́n ọba bó ṣe yẹ kó sin tó sọ wípé qala rabbi ó ní ìwọ náà wọn bá mi bima aghwaytani látara pé ìwọ náà wọn bá ó ti fi mí lẹ̀ nígbà mo fẹ́ ṣìnà ìwọ náà bá fi mí lẹ̀ la uzayyinanna lahum fil ard èmi náà mi wàá ní fi àwọn ẹrú ẹ yìí mi ní fi wọ́n sílẹ̀ o gbogbo ohun tí ò da ni màá máa ṣe lọ́ṣọ̀ fún wọn wàlá ughwiyannahum ajma'in gbogbo wọn màá máa tàn jẹ illa ibadaka minhumul mukhlasin àyàfi àwọn ẹrú sìn wọn lọ́wọ́ ọba àwọn tí wọ́n bá ń sìn ẹ̀ níwọ̀n nìkan tó dojú ìjọsìn kọ́ ẹ ó túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé ọlọ́run ọba tó ń tẹ̀lé òjíṣẹ́ tó ń sin náà ọba bó ṣe yẹ kó sìn irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba àlékè ọlá á là á kúrò níbi ète èṣù ọlọ́run ọba ò ní jẹ́ kí èṣù kó ní ìkápá lérú ẹni bẹ́ẹ̀ lórí kọ́nà ọba kó fi ẹnìkọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa. ni ọlọ́run ọba àlékè ọlá ó ń sọ nípa ẹ̀ nígbà táwọn èèyàn ń ó sọ fún wa nu suratu zukhruf verse fifty nine ọlọ́run ní in huwa illa abidun an'amna alayhi wa ja'alnahu masalan li bani isra'il ọlọ́run ní ẹ̀rí musa ìyínsá tẹ̀ rí illa in huwa kò jẹ́ nkankan illa abidun bí o ń ṣe ẹrú an'amna alayhi àwọn ọlọ́run ọba a kò ṣe ìdẹ̀ra fún ni nínú ìdẹ̀ra tó tóbi jù tọ́lọ́ ọba ṣe fún òun náà ni wípé ọlọ́run ọba ṣe ní òjíṣẹ́ ọlọ́run ọba wa ja'alnahu masalan li bani a sì ṣe ní àpèjúwe fún àwọn ọmọ banu israel ẹ̀rí anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith anabi sọ wípé la tatruni kama atọrọ atọrọt anasọrọ isa bin maryam ó ní ẹ má yìn mí po gẹ́gẹ́ bí àwọn nasara àwọn tí a ń pè ní christian lẹ́ni bí wọ́n ṣe yin isa ọmọ mọ́ríyámọ̀ bí wọ́n ṣe yìn po fa innama ana abidun ó lè mi tẹ́ rí ẹrú ni mí o fakulu abdullahi wa rasulu àpọ́nlé tó ga jù tẹ́ ẹ lè ṣe fún mi òun náà ni pé kẹ́ pè mí ní abdullah kẹ́ pè mí ní ẹrú ọlọ́wọ́n ọba rasulullah kẹ́ pè mí ní òjíṣẹ́ ọlọ́wọ́n ọba eléyìí ni tó ga jùlọ nínú tí a lè fi pọ́n ànábì lè tí a sì lè fi ròyìn ẹ̀ tá a sì lè fi sí dáadáa tá a lè fi bá ànábì lò nígbà tó náà bá ròyìn ànábì kò fi owó ròyìn ẹ̀ o nígbà náà bá ròyìn ànábì kò fi wípó lẹ́wà kò fi ròyìn ẹ̀ kí lọ́nà bá ọba tó mú ṣe ìrìn àjò òru ẹrú rẹ̀ ẹrú ẹ̀ láti Mọ́kà lọ sí Jerusalem ìyẹn náà ni mọ́ṣáláṣí Mọ́kà lọ sí mọ́ṣáláṣí tí bẹ nínú Jerusalem kó tó di pé ọlọ́ọ̀bá tún wá gbé gòkè lọ ìyẹn ni tí a ń pè ní Al-Mi'raj àpọ́nlé tí ọlọ́ọ̀bá fi kún ànábìlẹ̀ òun náà ni wípé ọlọ́ọ̀bá ó pè ní Abdullah kíyàwá náà máa jẹ́ Abdullah nínú àpọ́nlé tó ga jùlọ ni o kọ́nà ọba àlékè ọlá kó má ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ ká lè máa tẹ̀lé ọlọ́run ọba anabi sallallahu alaihi wasallam nínú hadithi jibril nígbà tó ń béèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam pé kó sọ fún òun anil ihsan nípa ohun tó ń jẹ́ al ihsan ìmáṣe dáadáa ó ní an ta'budallaha ka'annaka tara olóhùn náà ni pé kó máa sin ọlọ́run ká sin ọlọ́run ọba nínú àwọn nǹkan tó tóbi jùlọ tí a fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa eléyìí ni nǹkan àkọ́kọ́ tí ọlọ́run ọba tí ó fi ròyìn ànábì wa Isa alayhi salam gẹ́gẹ́ bí Isa ṣe sọ pé abidullah pé ẹrú sí ọlọ́run ọba nìyí ìròyìn ẹlẹ́ẹ̀kejì àtàníyàn kitab ó ní ọlọ́run ọba yìí fún mi ní tira ọlọ́run ọba fún mi ní yadulu ala kaunihi nabiyan eléyìí tọ́ka sí wípé ànábì Isa ànábì ọlọ́run ọba ni torí ẹni tí ọlọ́run ò kí ń fún tírà eléyìí ni ohun tó fojú hàn pé ní àsìkò yìí ọlọ́run ṣe ní ànábì ọlọ́ọba ọba àtàní alikitab ó ní ọlọ́run fún òun ní tírà walikitab sábàbù lè hidaya ẹ rí tẹ rí yẹn òun náà ni máa ń jẹ́ sábàbí ìtọ́sọ́nà torí ń àwọn fi ń tó àwọn òjíṣẹ́ ó ní dhalika al-kitabu la rayba fihi hudan lil-muttaqin ọlọ́run ní alukuran tẹ́rí tíra kan ni ó tí ò síyèméjì ń bẹ kò síyèméjì ń bẹ pé tíra òdodo ni kò síyèméjì ń bẹ pé ọlọ́run ọba ló ní tíra yìí hudan lil-muttaqin ìmọ̀nà sí ní tíra yìí jẹ́ fún gbogbo àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run bá ń sọ nípa àwọn tíra míì ọlọ́run ní alif lam mim allahu la ilaha illa huwa al-hayyul qayyum ọlọ́run bá ní kò sí ọba ọlọ́run ọba allah òun náà ni ọba tó lẹ́tọ̀ọ́ kájọ́sìn fún ọba àṣẹmí ni ọba agbére sí ni nazala alayka alkitab ọlọ́run ọba ìsọ síra alukurani kalẹ̀ fún ẹ bil haqq pẹ̀lú òdodo musaddiqan lima bayna yadayhi pé kó lè máa jẹ́ ìjẹ́rìí láti máa gbé àwọn nǹkan tí ó ti lọ ṣáájú nínú tírata fún àwọn òjíṣẹ́ tí wọ́n lọ ṣáájú wa nabi sallallahu alayhi wa min qablu hudan linnas ṣáájú kí wà nábì tó dé àwọn tíra méjèèjì wọ́n ti jẹ́ ìtọ́sọ́nà fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wa anzala al-furqan nígbà táwọn èèyàn ti wá tọwọ́ bọ tíra méjèèjì wọ́n tọwọ́ bọ táwọ́rá wọ́n tọwọ́ bọ injil láti lè gbé ìfẹ́ inú wọn lẹ́yìn ọlọ́run wá fún wa nábì sallallahu alaihi wasallam ó fún ẹni furqan ohun tí a máa jẹ́ àlàyé àti ìṣe òpinya láàrin irọ́ àti òdodo tí ń bẹ́nu àwọn nǹkan tọ́nà ọba ti táwọn èèyàn látara ìfẹ́ inú tí wọ́n ti yí padà innal ladhina kafaru bi ayati llah gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àìgbàgbọ́ sí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá sí àmì ọlọ́wọ́n bá lahum adhabun shadid ìyà ẹlẹ́tẹ̀ lérò yóò máa bẹ fún wọn wallahu azizun dhu intiqam ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala ọba alágbára ni ọba ẹ̀sán sí ni. wa hadha wafa min allahi bi wa'dihi li adamu wa banihi eléyìí tíra tí ọlọ́wọ́n bá ń fún ọmọ òjíṣẹ́ ó jẹ́ àdéhùn ìmá pé àdéhùn ọlọ́wọ́n bá tí ọlọ́run bá ṣe fún baba ńlá wa Adam nígbà tí ọlọ́run bá lékè ọlá tó ní kulna bitu minha jami'a tọ́lọ́run ní kí wọ́n máa sọ̀kalẹ̀ lọ sórílẹ̀ ayé nígbà tí wọ́n jẹun tí ọlọ́run bá ní kọ́ máa jẹnu èso tọ́lọ́run bá bínú ó ní kọ́ máa lọ orílẹ̀ ayé fa imma yatiyannakum minni huda ìmọ̀nà èmi ọlọ́run ọba ìtọ́sọ́nà mi àwa máa dé báyìí faman tabi'a hudaya fala khawfun alayhim wala hum yahzanun ẹnikẹ́ni tó bá sì tẹ̀lé ìlànà àti ìmọ̀nà èmi ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ kò ní sí ìbẹ̀rù fún wọn kò sì ní sí ìbànújẹ́ fún wọn eléyìí túbọ̀ sí wípé jọ̀mọ́ àdéhùn tí ọlọ́run bá ṣe fún wa ní ọjọ́ sí àná tó sọ fún bàbá wa pé kó máa bọ̀ lórílẹ̀ ayé àti àwa tá a jẹ́ ọmọ àti àrọ́mọdọ́mọ ẹ̀ pé òun ọlọ́run bá lékè ọlá á máa rán ìtọ́sọ́nà sí wa ìtọ́sọ́nà náà ló wá dé yìí kọ́díjà alhaq wàzáhà kọ́líbàtì ohun tó ń di òdodo ti dé o ó yẹ kí irọ́ kó yẹ bò ní o kí wọ́n kú òlójú agbo láti lè gba òdodo láàyè ṣùgbọ́n tí máa ń ṣe ní kàyéfì òun náà ni pé ńgbà tọ́lọ́ ọba alékiọlá tó bá pé àdéhùn ẹ̀ ọlọ́run ọba assist ó sọ fún wa famantẹ́rì àhùdáyà tí mọ̀nà bá ti dé ẹni tó bá ti tẹ̀lé wọn ò ní bẹ̀rù wọn ò sì ní páyà ṣùgbọ́n ńgbà tá a ti tẹ̀lé la fi bára wa nínú páyà nígbà tá a bá ní security ẹ̀mí wò ní balẹ̀ náà ni o a tún máa bẹ̀rù a sì máa banújẹ́ nígbà tá a ti tẹ̀lé àṣẹ ọlọ́run ọba wàyẹ́jibuli àwọn tíra tọ́lọ́wọ́ bá fún àwọn ànábì ọlọ́wọ́ bá èyí tó fún Isa èyí tó fún Musa tó fún Dawud àti Ibrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òjíṣẹ́ rẹ̀ a gbọ́dọ̀ gba gbogbo ẹ̀ gbọ́ o bákan náà àwa gbọ́dọ̀ gba àlù kùránì gbọ́ kùránì wàhálà là á máa fi ṣe tíra tá a máa tẹ̀lé torí pé ń gbọ́ náà ọba àlékiọlá tó ti sọ àlù kùránì kalẹ̀ ọlọ́run ti fi pa gbogbo àwọn tíra tó kù ọlọ́run bá ti fi pa wọn rẹ o torí ẹ̀yin onígbàgbọ́ òdodo ó dò kó ló fi sílmi káfà ẹgbà fọ́nà ọba ní ti pátápátá wàlá tẹ̀tẹ́bì ọkọ̀tò wá ti ṣẹ̀tọ́n ẹ má ṣe tẹ̀lé ìlànà èṣù innahu lakum àdúwò mòbí torí ń pé èṣù tẹ́rí ọ̀tá yín tó fojú hàn ni. wa kullu man utiya alkitabu rasulun walau kana aya gbogbo ẹnikẹ́ni tọ́nà ọba tó bá ti fún ní tírà irú ẹni báyìí òjíṣẹ́ ni rọ̀súùlù ni wa qala qawmun àwọn àfà tí wọ́n sọ wípé alimuradu huwa tawra wal injil tira tọ́lọ́ ọba fún Ìsá òun naa ni tawra ati injil torí wípé Ìsá ó bá tawra nle o si fi ń ṣiṣẹ́ fún ní alekun àlékún ni a ní al-injil eléyìí jẹ́ ìròyìn ẹlẹ́ẹ̀kejì pé ọlọ́ọ̀bá ó fún ànábì isa ó fún ní tira fi ma ojise wa sọ ó ní waja'alani nabiyya ìyẹn náà ní ìròyìn ẹlẹ́ẹ̀kẹta tọ́nà ọba ṣe mí ní ànábì wà nabiyyu man uhiya ilayhi wa lam yu'mar bit-tabligh ní ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ àwọn àfà wọn á ní ẹni tó jẹ́ ànábì ẹni tó ṣe wípé ó ń gba wáhìí ni ṣùgbọ́n ọlọ́run ọba àlékeọlá kò fún ní tíra kù irú ẹni báyìí ọlọ́run ọba ò ní kó máa lọ ṣe wá wàkúlù Rasulu nàbí gbogbo ẹni tá a bá ti pè ní òjíṣẹ́ gbogbo wọn náà ní nàbí yù gbogbo ẹni tá a bá wá pè ní nàbí yù gbogbo wọn kọ́ ní òjíṣẹ́ nínú àwọn ọ̀rọ̀ míì tí a rí nínú àwọn àtàr tí ó wáyé wọ́n ní òǹkà àwọn ànábì ọlọ́run ọba kò dín ní one hundred and twenty four thousand bó ti ẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ àwọn àfà ó pọ̀ lórí eléyìí wọ́n láwọn tó jẹ́ òjíṣẹ́ nínú wọn àwọn náà wọ́n jẹ́ three hundred and twelve a sì ráwọn tí ọlọ́run ọba dárúkọ nínú alukur'an karim tí wọ́n jẹ́ twenty five lóǹkà à ń pe àwọn kan nu wọn ní ulul azmi minar rusul àwọn márùn kan wọ́n wà tó jẹ́ pé àwọn náà ni àgbà gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba eléyìí a máa jẹ́ ohun tí a máa fi sọ̀rọ̀ nínú tẹ̀fsíìrì wa míì tó ń bọ̀ ní iwájú pẹ̀lú ògbó ọlọ́wọ́n ọba wa huwa nabiyullah wa rasuluhu ànábì wa Isa ọlọ́wọ́n ọba jẹ́ ó yé wa pé ànábì ló jẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́n ọba sì ló jẹ́ o wa inna allaha rabbi wa rabbukum fa'budun torí pé isa náà ń sọ fáwọn èèyàn pé ẹ̀rí ọlọ́wọ́ bá tèmi àtọ́lọ́hun ti òun náà ni allah òun ni kẹ́ ẹ máa sìn eléyìí ni ìlànà tó tọ́ o ọlọ́wọ́ bá sọ fún wa nú ọ̀rọ̀ ẹ̀ làkọ̀dé káfàrọ̀ lẹ́dínà kọlù ọlọ́run ni wọ́n ti di kèfèrí wọ́n ti ṣàìmórí sọ́nà wọ́n sì ti ṣàìgbàgbọ́ àwọn tí wọ́n máa ń sọ nú ọ̀rọ̀ wọn wípé inna Allah huwa al maryam tó máa ń sọ pé àní ọmọ maryam òun náà ni ọlọ́run wàkọ́ọ̀lá al-Masih nígbà tó jẹ́ wípé Isa fúnra ẹ̀ òun náà ń sọ wípé ya bani Isra'il ẹ̀yin ọmọ Ísírẹ́lì u'budullah ẹ máa sin ọlọ́run ọba o rabbi wa rabbakum ọba tó ṣe pọ́ba yín ni ọba tèmi náà sì ni innahu man yushrik billah dájúdájú ẹnikẹ́ni tó bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba faqad harrama alayhi al-janna gbogbo alábòsí ò ní rí àrànṣe làkọ̀dé káfàrọ̀ lẹ́dí iná kọlù ọlọ́run bá tún tẹ̀síwájú ó ní àní ní pàápàá wọ́n ti di kèfèrí alẹ́ àwọn ẹni tí wọ́n sọ wípé iná lọ hasani sùtàlẹ́àtà àwọn tó ní mẹ́ta lọ́kàn ni ìkọ́nù àwọn ọlọ́run òun ni Allah àwọn ọlọ́run méjì tó kù òun náà ni màláìka jìbìrìl àti ànábì Ìsá ọlọ́run ni gbogbo ẹni tó bá ń sọ báyìí wọ́n ti di kèfèrí wàmẹ́mìn ìlàhìn ìlàlọ́ ìlà ìlàhùn wáhìd nígbà tó jẹ́ wípé kò sí ọlọ́run ọba kan tó yẹ ká jọ́sìn fún tó yẹ ká wárí fún àyàfi ọlọ́run ọba ọbọ̀ kan ṣoṣo wàyí lámìyàn tẹ́wù wà ń máa yàkó lónìí àwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ báyìí tí wọ́n ń pè Ìsá ní ọlọ́run tí wọ́n ń pè ní ọmọ ọlọ́run ọlọ́run ní tí wọ́n bá dẹ̀yìn níbi tí wọ́n ń sọ yìí láyà masanna lẹ́dínà káfàrú nínú àdábò nàlí àwọn kẹfìrí báyìí ìyẹn àwọn ọlọ́run bá ní ṣé kò tí ì tó àsìkò káwọn ẹni kí wọ́n túbá ni torí pọ́nà ọba ọba tí máa ń forí jìnnì tí ó máa ń kẹ́ni ni malimasi ibunu mariam illa rasulun ọlọ́wọ́n bá ní ẹ̀rí ìsá tẹ́rí kò jẹ́ nǹkan kan bí ó ń ṣe òjíṣẹ́ kọ́dé khalat min qablihi rusul mélòó mélòó àwọn òjíṣẹ́ tí wọ́n ti wá ṣáájú tiẹ̀ náà wa ummuhu siddiqa ìyàwó ìyá rẹ̀ náà kò ń ṣe ọlọ́run obìnrin kò sì ń ṣe ìyá ọlọ́run ọba òun náà jẹ́ ẹni tó gbàfà olódodo tó gbàfà fọlọ́run ọba ni o kana yakulani ta'am nínú tá a máa tọ́ka yín sí wípé àní eru àtẹ̀yìn ẹrú ọlọ́wọ́n bá ń gbogbo yín jẹ́ kò sí yàtọ̀ kan láàrin yín ju pé òun jà náà bí ọlọ́wọ́n bá ó sì jójì sí ọlọ́wọ́n bá ọlọ́run ní rí yẹn àtòun àtìyẹ àwọn méjèèjì ń jẹun o. ó ń lòrù kẹfà ló báyìí yínú láhùnmí àyàt ìwọ ànábì ìwọ náà wò ṣé àṣedéédé tó gbogbo tí wọ́n ní bùkátà sí àlàyé gbogbo láti ṣàlàyé wọn wá wo bí ṣe ń anábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith ubada bunu samit anábì sọ fún wa sallallahu alayhi wa sallam ó ní man shahida la ilaha illallah wahdahu la sharika lah ó lẹ́nikẹ́ni tó bá jẹ́rìí pé ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọba ọ̀kan ṣoṣo tó lẹ́tọ̀ọ́ kájọ́sìn fún ni la sharika lah kò lórogún wa anna muhammadan abduhu wa rasuluhu tó sì ń jẹ́rìí pé ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni wa anna Isa abdullahi wa rasulu tó sì ń fi nílẹ̀ pé dájúdájú ànábì wa Isa ẹrú sí Ọlọ́hun Ọba ni òjíṣẹ́ Ọlọ́hun Ọba ni wa kalimatuhu alqaha ila Maryam àti wípé ọ̀rọ̀ Ọlọ́hun Ọba ni wíbẹ̀ máa jẹ́ bí Ọlọ́hun ni tó sọ fún ìyàwó Maryam wa ruhu minhu àti ẹ̀mí tọ́nà ọba fẹ́ sí ya ilára walijannata haqq tó sì gbà pé àlùjànnà òdodo ni wan-nara haqq tó sì gbà pé iná òdodo ni adkhalahu Allahu al-jannata ala ma kana min irú iṣẹ́ tẹ́ni ilé ṣe bó tilẹ̀ wulẹ̀ kó kéré mọ́ ọlọ́wọ́n àlékè ọlá fi wọ̀ sálùjọ náà kọ́lọ́wọ́n ọba àlékè ọlá kó wọlá ìgbàgbọ́ wa sí ọlọ́wọ́n ọba ìgbàgbọ́ sí ànábì ọlọ́wọ́ àti sí gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba tó kù kọ́lọ́wọ́n ọba kó má ṣe ṣe wá ní ọmọ àlùjọ náà kó má ṣe wá ní ọmọ náà. àsìfàtò rọ̀bìà ìròyìn Allahumma ja'alna minal mubarakin ọlọ́run ọba àlékiọ́lá má ṣe ṣe wá nínú àwọn èèyàn tí wọ́n á jẹ́ ní àlùbáríkà wàlùbárọ̀kàtù láhà màáni ẹ̀rí tá a bá sọ pé àlùbáríkà àwọn ìtumọ̀ oríṣiríṣi lónìí nínú ìtumọ̀ asabatu òun náà ní wípé kí nǹkan dúró déédé wàásùlùhù min burukil ba'ir eléyìí a máa wáyé látara ìdúró déédé nígbà tí a bá rí ràkúnmí tí ràkúnmí ń jókòó tí ràkúnmí bá jókòó á jókòó déédé ni gbogbo ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin la balance ẹ̀ wọ́n ní ìtumọ̀ náà ni wípé ja'alani sabitan ala dinillah mustaqirran alayhi pé ọlọ́wọ́n ọba àlékè ọlá ó ṣe mí lẹ́ni tó dúró déédé lórí ẹ̀sìn ọlọ́wọ́n ọba àlékè ọlá tí mo sì wà lórí ẹ̀ gẹ́gẹ́ bọ́lá ń ṣe pa wá náà láṣẹ innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu ọlọ́wọ́n bá ní dájúdájú àwọn tó jẹ́ wípé wọ́n ń sọ pọ́lọ́wọ́n ọlọ́wọ́n bá ní ìgbà tí màláìka kú wọn sì ní balójẹ lórí tí wọn fẹ́ fi sílẹ̀ lé ayé so nínú túmọ̀ àlùbáríkà òun náà ní dúró déédé kọ́nà ọba kó jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká lè dúró déédé lórí ẹ̀sìn ọlọ́wọ́n ọba nínú túmọ̀ òun náà ní wípé kánà mubarakan lianahu kánà yu'allimu nasa dinahu ó jẹ́ ẹni àlùbáríkà torí pé máa ń kọ́ àwọn èèyàn ní ẹ̀sìn wọn gbogbo ẹni tó ti ń àwọn èèyàn ni ọba wa ilà tọ̀ríkì làkọ̀ ó sì máa ń pè wọ́n sí ọ̀nà òdodo fa ìndọ́lu fa min kíbalì àǹfùsìhìm láàmìn kò kí tó tí àwọn èèyàn bá sì ṣìnà a máa rí pa máa jẹ́ látara ìfẹ́ nú wọn kò ní jẹ́ látara ìfẹ́ ẹni tí ó ẹni àlùbáríkà bákan náà ni wípé Muhammad sallallahu alayhi wa sallam ó wa nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní àwọn èèyàn ọba ó ṣe wọ́n ní ẹni dáadáa wọ́n máa ń jẹ́ sábàbí dáadáa fún dáadáa bákan náà àwọn èèyàn kan wà àwọn a máa jẹ́ sábàbí aburú ní gbogbo ìgbà ni kọ́nà ọba kó má ṣe ṣe wá ní sábàbí dáadáa bákan náà àlùbáríkà a máa túmọ̀ àzíyáàdà wàlẹ̀ọ̀lù a máa túmọ̀ sí ìdàgbàsókè àti àlékún ìyẹn ni wípé ọlọ́wọ́n ọba àlékiọlá ó ṣe òun lẹ́ni tó ga ní gbogbo ibi tóun bá ti ń dé ẹni tá a sì máa lé kún dáadáa tó ti bá ń lẹ̀ lára àwọn èèyàn ni mubarak ala nas bi haitu yaxsulu bi sábàbí duwaihi ìṣìyà ulmaut mauta ó sì jẹ́ ní alùbáríkà látara wípé pẹ̀lú àdúrà rẹ̀ àwọn tí wọ́n jẹ́ òkú wọn máa jí dìde wa ibra ul akima wal abiros ẹni tó jẹ́ apárí ẹni tó jẹ́ adẹ́tẹ̀ wọn máa lálàáfíà látara alùbáríkà títí ẹ̀ bákan náà asifatul khamisa ìròyìn ẹlẹ́ẹ̀karùn wa awsani bis salati waz zakat ó ń sọ wípé ọlọ́run ọba ó pa mí láṣẹ pé kí n máa kírun kí n sì máa yan zaka ọlọ́run ọba àlekè ọlá ó pa á láṣẹ kó máa kírun kó máa yan zaka a rí wípé àwọn tí wọ́n máa ń pe àpèmọ́ra pọ́mọlẹ́yìn ànábìrin sálò ní àwọn a rí pé gbogbo eléyìí náà ó tún ó ṣẹ́kù nínú tírà tí wọ́n gbé dání ṣùgbọ́n èwo ni wọ́n ń tẹ̀lé ń bẹ̀jọ́ mọ́ lànàbì sallallahu alaihi wasallam ti sọ fún wa wípé ẹnikẹ́ni tó bá gbọ́n pè ní ànàbì sallallahu alaihi wasallam yẹ̀wúdí ló jẹ́ ni àbí nàṣàrà ló jẹ́ tí ò wá tẹ̀lé ntọ́nà ọba fi rún èmi ànàbì sallallahu alaihi wasallam àyàfi kẹ́ni bẹ́ẹ̀ kó jọmọ náà torí pé ntọ́nà ọba fi rún ànàbì Isa òun náà ló fi rán Musa òun tó sì fi rán gbogbo wọn ló fi rán ànàbì Muhammad sallallahu alaihi wasallam pé kí wọ́n sọ fáwọn èèyàn wípé ọlọ́run ọba nìkan ṣoṣo sallallahu alaihi wasallam ó ní inna awwala ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamah min amalihi salatu nǹkan àkọ́kọ́ tí wọ́n á gbéyẹ̀wò nínú iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá di ní ọjọ́ gbèǹde àlìkìyàmà òun náà ní irun rẹ̀ tí irun ibà ti lálàáfíà gbogbo iṣẹ́ alálàáfíà á sì máa jí àtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba tí irun bá ti kùnà gbogbo iṣẹ́ tó ṣe tó kù àwọn iṣẹ́ iná ti bàjẹ́ kọ́lọ̀ ọba fi irun kíkí kó fi ṣe ìrọ̀rùn fẹ́ nìkan wa àti ìmáyán zaka kọ́lọ̀ ọba fi ṣe ìrọ̀rùn fún wa asífàtú ìròyìn ẹlẹ́ẹ̀kẹfà wàbárọ̀ W'aba bi wà lídàtì òun náà ni pé ọlọ́wọ́n bá ó ṣe mí ní ẹni dáadáa sí ẹni tó jẹ́ ìyá mi. wàláhu wàlí muwafik lè kó lè khair ọlọ́wọ́n bá àlékè ní máa ń fi ní ṣe bá ló fi ṣe kòńgẹ́ ó jẹ́ ni dáadáa sí ẹni tó bí. eléyìí jẹ́nu tí ọlọ́wọ́n bá àlékè tí ó fẹ́ fún wa a gbọ́dọ̀ gbìyànjú ká ṣe dáadáa sí àwọn tí wọ́n bí wa sọ fún wa wípé wàkọ́dọ̀ rọ́bùkà ọlọ́run ọba yín ti ṣe lófin pé ẹ gbọ́dọ̀ sí nǹkan mi àyàfọ́ ọlọ́run ọba wábìlì wálidẹ́yìn ihsana kẹ́sì máa ṣe dáadáa sí àwọn òbí yín méjèèjì imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma tí kan nù àbáwọn méjèèjì tí wọ́n bá dàgbà sí ẹ lọ́dọ̀ fala taqul lahuma pé kọ́nà ọba àlekí ọlá kó kẹ́ wọn. bákan náà asífàtú sàbíà ìròyìn ẹlẹ́ẹ̀keje tí ọlọ́run ọba àlekí ọlá tí ó ní tó sọ fún wa nípa ohun tí ànábì Ìsá alayhi salam tó fi ròyìn rẹ̀ walam yaj'alni jabbaran shaqiyya ó ní ọlọ́run ọba àlekí ọlá kò ṣe mí ní ọ̀daràn kò ṣe mí ní ọmọ ọ̀tá kò ṣe mí ní olùgbéraga ilé ìjẹnu tí a gbọ́dọ̀ mójútó jọmọ́ àríńpele ayé tá ń gbélé ni àwọn olùgbéraga oríṣiríṣi àyè lẹ́sìn máa bá wọn pàdé àwọn olùjẹni nípa oríṣiríṣi ọ̀nà ni a máa bá wọn pàdé kódà tẹ bá tiẹ̀ tú àwọn alágbára ilé ayé lé ní àwọn tí wọ́n ń darí àlámọ̀rí wa ẹ̀rí ń pa wọn yìí ní ẹni tí òjò ní gbéraga á jẹ́ ẹni tó jẹ́ olùkọjá àlà lórí àwọn èèyàn gbogbo eléyìí sì ni àwọn òròyìn tí ò da kábàlà rọmọ ẹ̀dẹ́ ènìyàn ni. wàsípàtú sàmìnà ìròyìn ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni ọ̀rọ̀ tó sọ wípé wàsálàmù aláyà mi jọ tán bí mi wàyà àlàáfíà náà bá kó máa bẹ fún mi wa yawma ub'athu hayya ọjọ́ tí wọ́n bá tún gbé mi dìde ìyẹn ní ọjọ́ gbéǹde àlìkíyàmà kálàáfíà náà bá kó máa bẹ fún mi kọ́nà bá kó má ṣe ṣe àlàáfíà fẹ́ni kọ̀ọ̀kan wa níbi gbogbo àwọn àyè tí a sọ yìí ẹ rí anábì wa Isa alayhi salam ní ọjọ́ tí wọ́n bí àdánwò yìí pọ̀ òun náà ni wípé àwọn èèyàn wọ́n ń ṣẹ́bi léyà tó bi wọ́n ń bú ìyá yìí ṣùgbọ́n lọ́wọ́ ọba àlékiọ́lá ó fọ ìyá yìí mọ́ ìyá ọmọ yìí sọ̀rọ̀ ohun tó sì ń tọrọ ni pé kí àlàáfíà kó máa bóun òun ń ṣe ní ebu o torí ń pẹ́ ní ebu òun lọ́mọ ṣìnà kọ́nà má jẹ́ kábímọ ṣìnà gbogbo àwọn èèyàn tí a sì ń rìn ní ìlànà ṣìnà tó fi ń di ọmọ lẹ́ni a gbọ́dọ̀ gbìyànjú láti sára fún o torí wípé ká má bàa jẹ́ sábà bí ebu fún àwọn ọmọ tí a fẹ́ bí ọlọ́wọ́ bá lékè ọlá ó fọ ìyá yìí mọ́ kúrò níbi àwọn ìwà aburú tí wọ́n fi tì sí ọ̀dọ̀ rẹ̀ ló fi jẹ́ wípé ọlọ́wọ́ bá lékè ọlá ní gbogbo ìgbà àwọn tí wọ́n bá jẹ́ tọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba àlékiọlá kò ní fi wọ́n sílẹ̀ o kọ́lọ́ ọba àlékiọlá kó má ṣe dúró ti ẹnì kankan wa kọ́lọ́ ọba kó má fi wá sílẹ̀ ilé jẹ́ ṣókí nínú àwọn nǹkan àlàyé tí a fẹ́ sọ fúnra wa nípa ọ̀rọ̀ ànábì wa Ìsá nípa ọ̀rọ̀ ànábì Ìsá ilé tó fi rinlẹ̀ ní àyè yìí ẹ rí ànábì Ìsá risalatuhu risalatu sa'iru ikhwanihi minal anbiya wa huwa risalatu tawhid wa risalatu tawhid iṣẹ́ tí ọlọ́run ọba tó fi rán ànábì Ìsá òun náà níṣẹ́ tí ọlọ́run ọba fi rán ànábì tó kù òun náà ni pé ká kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe máa sin ọlọ́run ọba ní òun nìkan ṣoṣo ká má sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ní wa ma arsalna min qablika illa rijalan nuhi ilayhim min ahli alqura ọlọ́run ọba àlekè ọlá ó ní àwọn tí òun ọlọ́run ọba tó ti rán ṣáájú wa ànábì sallallahu alaihi wasallam òun tóun ní kọ́ máa sọ ni wípé kọ́ máa ní kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi ọlọ́run ọba àlekè ọlá eléyìí jẹ́nu tí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé amójútó ayuhala ahbab ẹ̀yin ọmọ ìyá fi zamani na hada tí a bá wo àsìkò tá a wà báyìí sìn a rí pé oríṣiríṣi ìlànà ọjọ́sìn ló ti wà láyé pàápàá jùlọ àwọn tí wọ́n ń sin ànábì wa isa aleyhi salam tí wọ́n wá súnmọ́ rẹ̀ pẹ̀lú gbogbo nǹkan téèyàn fi ń súnmọ́ lọ́wọ́ ọba eléyìí ó yapa ó ń tọ́nà ọba àlekè tó fi rán ànábì isa o Agbọdọ je jẹ́ ẹni tí a máa sin ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run ọba nìkan ni a gbọ́dọ̀ sìn ká máa bẹ nínú àwọn ẹrúsìn ọlọ́run ọba ibadullahi salihun àwọn ẹrúsìn ọlọ́run ọba tí wọ́n jẹ́ ní rẹ̀ ọlọ́run ọba ní zurriyata man hamalna ma'a Nuh ọlọ́run àwọn tí a kó kana abidan shakura ọlọ́run ní ẹ̀rí ànábì Nuh ó tí sì máa ń fún o ji òye wa ó ní ṣàkúr òun ni wọ́n jẹ́ ẹni tí máa ń dúpẹ́ wa qalilun min ibadiya ṣùgbọ́n kéré nù àwọn tí wọ́n máa dúpẹ́ fọ́lọ́wọ́n bá lékè ọlá wal ubudiyya a'la al maqam kásì náà wọn bá òun náà ní kò tó ga jùlọ wa ṣukuru naw'un min ibada ká máa dúpẹ́ fọ́lọ́wọ́n bá òun náà jẹ́ ọ̀nà kan nínú àwọn ọ̀nà tí a fi ń sin wa huwa wajibu 'ala al ká máa bá ní lórí gbogbo mùsùlùmí pàápàá jùlọ ẹni tí ọlọ́run ọba àlékè ọlá tó bá ní kó jẹ́ mùsùlùmí tó wá jẹ́ mùsùlùmí tó ń tẹ̀ láṣẹ ọba eléyìí oore tí ọlọ́run ọba lè ṣe fún wa lẹ́yìn eléyìí kò sí ó sì yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa ká máa dúpẹ́ ọba o adúpẹ́ ọba lórí oore yìí àmọ́ lóore má yọ kúrò nínú ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ilé ayé àti tó bá di ní ọjọ́ gbèǹde tí wọ́n máa yọ àwọn kan kúrò lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tánàbí a máa ní ummati ọmọ lẹ́yìn mi ni wọ́n tí ànábì sallallahu alaihi wasallam táwọn màláíkà máa sọ fún ìwọ ọmọ tí wọ́n ti dà lẹ́yìn ìgbà tó ti lọ nígbà tó ti lọ ọ̀gọ̀rọ̀ wọn ìfẹ́nu ni wọ́n ń tẹ̀lé àdáadáa lẹ́nu ẹ̀sìn ni ọ̀gọ̀rọ̀ nu wọ́n ń tẹ̀lé kọ́nà kó

tó bá ti ní bùkátà ọ̀dọ̀ ọlọ́run bá ní lọ wá sí o wa'lam anna al-ummata kó sì lọ́mọ pé gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn lápapọ̀ tí wọ́n bá kójọ lórí pọ́n fẹ́ ṣe láǹfààní kan wọn ò ní lè ṣe láǹfààní àyàfi àǹfààní tọ́lọ̀ ọba àlékiọlá tó bá fẹ́ fi ṣe ẹ o tí wọ́n bá sì kójọ lórí pé aburú ni àwọn fẹ́ fi ṣe ẹ wọn ní lè ṣe ẹ ní aburú àyàfi tó bá ti wà nínú ètò ọlọ́run ọba pé ó máa ṣẹlẹ̀ sí ẹ kọ́lọ̀ ọba àlékiọlá kó fi wá ṣe dáadáa kó dẹ́mi wá sí nínú oṣù Ramadan àti lẹ́yìn oṣù Ramadan kó sì ṣe ní ìrọ̀rùn fún wa láti lè tẹ̀síwájú pẹ̀lú tẹ̀fsíìrì wa ní ọ̀la ní dédé àsìkò tí a ń pàdé iná ni kọ́lọ̀ ọba àlekè ọlá kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa rabbana la tuzi kulubana ba'da idha haditana wa hab lana min ladunka rahmatan innaka antal